اتقوا الله حق تقواه واعلموا ان شهر شعبان شهر فيه صيام تطوع يشرع للمسلمين اقتداء بالرسول صلى الله عليه وسلم وان شعبان عباد الله في الجاهليه يعتبر شهر كانت العرب تتشعب فيه للحرب والإيجارات بعد قعودهم في شهر رجب ومن ثم سمي شعبان فأما في الإسلام فهو شهر عبادة يتقرب بها العبد إلى الله سبحانه وتسامى ولقد ثبت في سنة صوم شعبان بعضها أو أكثر منها وذلك لما جاء من حديث عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم شعبان إلا قليلا وفي رواية كان رسول الله صلى الله عليه وسلم يصوم شعبان كلا يصوم شعبان إلا قليلا وقال الإمام النووي كان يصوم شعبان كله كان يصوم إلا قليلا الثاني تفسر الأول وبيان أن قوله كله أي غالبة وجاء عيد في حديث أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لا يتقدمن احدكم رمضان بصوم يوم او يومين الا ان يكون رجل كان يصوم صومه فليصم ذلك اليوم رواه البخاري ففي هذه هذا الحديث النهي عن صوم يوم او يومين فقط من اخر شعبان خشيه ان يزاد في شهر ويلحق به ما ليس منه إلا أن يقوم أن يكون صوما عتادا فلا بأس عباد الله اعلموا أن ما جاء في تعظيم ليلة نصف شعبان من الآثار فضعيفة قال ابن رجب والحنبلي رحمه الله وفي فضل ليلة نصف شعبان أحاديث متعددة وقد اختلف فيها فضعفها الأكثرون وصعى ابن حبان بعضها وقال شيخ أبو العزيز بن عبد الله بن باس رحمه الله ليلة نصف من من شعبان ليس في حديث صحيح كل الأحاديث الواردة فيها موضوعة ضعيفة لا أصل لها وهي ليلة ليس لها خصوصية لا قراءة ولا صلاة خاصة ولا جماعة وما قاله بعض العلماء أن لها خصوصية فهو قول ضعيف فلا يجوز أن تخص بشيء هذا هو الصواب والله أعلم adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run a tún fi ọpẹ́ fún ọba alágbára ọba aṣòfin ọba tí ó gbé tò kalẹ̀ tó sì gbé ìlànà kalẹ̀ ọlọ́run ọba yìí òun ló la nǹkan tá a ṣe tá a lè máa gba aládá lérí ẹ̀ òun ló là kalẹ̀ fún wa ó pọ̀ nínú tọ́lọ́run là kalẹ̀ tó ṣe pé tá a bá lè máa ṣe a máa gba aládá tó pọ̀ ìmí ń bẹ nínú àwọn tó là kalẹ̀ fún wa tó dọ̀ranyàn tó ṣe pé túláàsì a gbọ́dọ̀ ṣe é àwọn míín sì ń bẹ nínú tó là kalẹ̀ fún wa tí kìí sọ̀rọ̀ yàn tó ṣe pé ọlọ́run ọba ṣe ní àṣegbọrẹ fún wa ni tí a bá lè ṣe oore tó pọ̀ yóò wà ń bẹ ẹ̀san tó pọ̀ yóò wà ń bẹ bẹ́yìn ọba sì ṣe èèyàn lẹ́sẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹ̀san ó sọnù múnítọ̀ lọ́wọ́ àwọn eléyìí kúnlẹ̀ tí ò sẹ́ni tó lè ṣe tán nínú ẹrú sin ọlọ́ eléyìí ló fi máa ń ṣe nílé ìmọ̀ kẹ́nìkan wá lọ jókòó ti bídá àdádálẹ̀ yóò wá máa sèyàn lè mọ̀ pé èyí tí wọ́n ní á ṣe gan ó kúnlẹ̀ tá a ti ọpẹ́ ni fún ọlọ́run ọba náà èyí tó fẹ́ràn àwọn ẹrú rẹ̀ tó ní ìlàkalẹ̀ àwọn ìjọsìn tó pọ̀ ó làkalẹ̀ fún wa yàtọ̀ sáwọn èyí tó jọ̀ràn yàn nínú àwọn èyí tó ṣe ní àṣegbọ́rẹ́ yìí èyí tọ́lọ́run bá ti fi rọ kó wá lọ́rùn bẹ́ẹ̀ kó gbìyànjú kó dìímù ẹ̀san tó pọ̀ àti àdìpèlé ẹ̀san lórí àwọn iṣẹ́ olóore ọlọ́run ọba kò síbẹ̀ mo jẹ́rìí pé ọlọ́run ọba yìí ọ̀kan ṣoṣo ni kò lórogún bẹ́ẹ̀ sì ni kò ní aláfiwé mo sì jẹ́rìí pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ẹrúsìn ọlọ́run ọba ní òjíṣẹ́ ọlọ́run ọba ní ṣe ẹ̀yin ẹrúsìn ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọba ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká pàtàkì ọlọ́run nínú ẹ̀mí ìpàtàkì ọlọ́run nínú ẹ̀mí ní máa jẹ́ kí títẹ̀ láṣẹ ọlọ́run kò rọrùn fún ni béèyàn bá ṣe pàtàkì ọlọ́run sí nínú ẹ̀mí lèyìn ó fi máa tẹ̀ láṣẹ lèyìn ó sì lè máa fi yàgò fún tọ́lọ́run ọba òfẹ́ àbí ọlọ́run ọba ní títóbi rẹ̀ mọ́sàṣẹ́ ní kọ̀ọ̀kan wa lẹ́ni tí ó pàtàkì ọlọ́run nínú ẹ̀mí gbogbo àwọn ibi tí a kù sí ọlọ́run mọ́sẹ̀ ṣàforíjì fẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀yà rúsàn ọlọ́run ẹ̀díkà lọ́mọ̀ pé inú oṣù táwà yìí òun náà ni oṣù ṣàbàn oṣù tí à ń palẹ̀ mọ́ di oṣù alápọ̀nlé jùlọ ní tí ṣe oṣù Ramadan abẹ́ ọlọ́run ọba nínú títóbi rẹ̀ kó jẹ́ kí oṣù Ramadan ọlọ́run ti kó bá wa láyé kó sì bá wa láàyè wa kó sì fún wa lágbára àtokun láti fi gbààwẹ̀ náà ẹ̀yà rúsàn ọlọ́run oṣù ṣàbàn gbólóhùn ṣàbáàní yìí àwọn lárúbáwá wọn a máa pe oṣù kẹjọ ní ṣàbáàn ìdí tó fi ń pè ní ṣàbáàn òun náà ni wípé oṣù yìí òun lóṣù tí wọ́n máa ń pínra wọn sísọ̀rí ìsọ̀rí láti bẹ̀rẹ̀ ogun jíjà torí pé ní Rajab kò sógun àwọn aṣíwòrò hurum nìyẹn wọn èjà oṣù mẹ́rin ìjagun bẹ̀ nínú ẹ̀ ní wa ṣùgbọ́n tó Rajab bá ti lọ Sha'ban wọ́n máa máa ń pè ní Sha'ban ni nítorí pé látara tasha'aba kéèyàn ó gbéradì láti fẹ́ gbẹ̀san lọ́dọ̀ ẹni tó ṣẹni nínú Rajab kódà táwọn lárúbáwá tán bá rẹni tó pa bàbá wọn báyìí wọ́n máa wo ni wọ́n ní fọwọ́ kàn ṣùgbọ́n wọ́n ní ọlọ́mọṣáájú kúrò níbi tó wà tí Sha'ban ó fi wọlé nígbà fi ń pe ṣàbáà ní ṣàbáà ní ṣùgbọ́n tó ṣàbáà bá ti lè wọlé tẹ́niyàn ò bá kakuléètì ẹ̀ dáadáa tó sùn bá lè yọ tó ń bá gbà mú wọn pa ṣùgbọ́n ní Rájàbù ẹni tó pa bàbá wọn báyìí kọ́ máa lọ́wọ́jú wọn báyìí kò sí tí wọ́n fi ṣe nítorí pé oṣù àbọ̀wọ̀ ni oṣù Rájàbù tó náà fi ń pe ṣàbáà ní ṣàbáà oṣù tá a máa gbẹ̀san ṣùgbọ́n gbà Islam Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ wípé ẹ̀sìn Islam ẹ̀sìn anoni, ẹ̀sìn àmójúkúrò le ẹ̀sìn ìkónimọ́ra ni kìí ṣe ẹ̀sìn bó bá ọpá bó bá òbú lẹ́sẹ̀ kódà àwọn lárúbáwá wọn bá ti wọn débi pé wọn a máa ti bi ojú kan sì dá àyàn mọ̀ wípé inú ìran báyìí ló ti wá tó bá ti bi ọ́ tó ní bẹ́ẹ̀ ni yóò kan bẹ orí ẹ̀ kí lòun ṣe ó ní àwọn baba ńlá baba rẹ̀ nípa bàbá bàbá bàbá òun ẹ wo tó ti ṣẹlẹ̀ wọ́n yàrá ẹ̀ lára ẹni yẹn ṣùgbọ́n gbà tí islam dé islam ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ èyí tẹ́ fi mọ yapa àṣẹ ọlọ́run nínú oṣù yìí ẹ mọ gbà wẹ́ ń bẹ kẹtún lè máa lékún nínú iṣẹ́ olóore eléyìí ló fà á tó fi jẹ́ pé ànábì muhammad sallallahu alayhi wa sallam ànábì a máa gbà wẹ́ púpọ̀ nínú oṣù sha'ban oṣù èyí tó kángun sí oṣù ramadan ẹ̀yin arúsìn ọlọ́run súnà kan lélẹ́yìí iṣẹ́ àṣegbọrẹ kan lélẹ́yìí téèyàn bá lè máa ṣe pẹ̀lú àníyàn pé èèyàn fi ń tẹ̀lé tànẹ́bù Muhammad sallallahu alayhi wa sallam láàdá tó pọ̀ yóò jẹ́ téèyàn bẹ̀ o bó tilẹ̀ jẹ́ wípé kì í sọ̀ràn yẹn o kí nìdí tá a fi sọ eléyìí òun náà ni pé ẹ̀rí ẹlòmíì yóò gba àwẹ̀ Rajab yóò gba àwẹ̀ Sha'ban ńgbà tí Ramadan bá wá dé ọgbẹ́ ẹnu ó ti mú èyí tó jọ́ra yàn ó ní Ramadan kò ní lágbára àti lè gbàmọ́ náfìlà ó ní Sha'aban kọ̀sẹ́ni tó ràn yàn láwẹ̀ arúgbó torí pọ́lọ́hùn òkulẹ̀ ní kárúgbó ọgbà wẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n Sha'aban arẹ́rìí fún nínú súnà nàbí sallallahu alayhi wa sallam pánàbí máa ń gbààwẹ̀ nínú oṣù Sha'aban lóṣù táwa ń bẹ̀ tí a bá sì kíyèsí báyìí mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Sha'aban ó ti ń kásẹ̀ ńlẹ̀ báyìí tí ó bá jẹ́ ọjọ́ kẹwàá lẹ́ni yóò jẹ́ ọjọ́ kẹsàn-án oṣù ṣàbá ẹ̀yà rúsàn ọlọ́run nínú oṣù ṣàbá bó ti wulẹ̀ kó burú tó bó ti wulẹ̀ kéèyàn ọyọ̀lẹ́ tó kódà kó sẹ́yọ kan kéèyàn ó gbìyànjú kéèyàn ó gbà á láti lè fi kọ́ṣẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó fẹsẹ̀ rinlẹ̀ nínú súnnà ẹnikẹ́ni tó bá ṣe eléyìí kò ṣe bídíà o bẹ́ẹ̀ sì ni kò se tó takun tá nàbì ṣe òun náà ni gbígbààwẹ̀ nínú oṣù ṣàbán ìmọ̀ kéèyàn ó gba díẹ̀ níbẹ̀ àbí kéèyàn ó gba púpọ̀ níbẹ̀ ṣùgbọ́n àwòrí àkọọ́lẹ̀ pànàbì gba gbogbo ẹ̀ tán eléyìí rí bẹ́ẹ̀ nítorí hadith ìyàwó Aisha ọlọ́wọ́n bá kọ́ bá wa yọ́nú sí wọn ọ̀kan náà àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam wọn lánàbí tí kàgbọ́lọ́ bá ń bẹ fún a máa pọ̀ nínú oṣù ṣàbán kódà nú ẹgbà wa mi wọ́n ní lẹ́yìn Ramadan kò tún sí oṣù tánàbí máa ń gbà púpọ̀ tó tó ṣàbàn ànábì àgbà wẹ̀ láti inú ṣàbàn láti bẹ̀rẹ̀ tó bá kù díẹ̀ tí ó parí ànábì ó tó wá dájú ìgbà mi ànábì lè gbàlàjì ìgbà mi ànábì lè gba mẹ́wàá kan yìí ànábì lè gba mẹ́wàá àárín ànábì lè gba mẹ́wàá bẹ̀rẹ̀ ànábì lè bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ kó kù díẹ̀ tí ó parí kánàbí ó tó dá kò sẹ́ni tó lè rí ìyàndá bí ìyàwó ẹni ìyàwó Aisha radiyallahu anha orí ànábì dá púpọ̀ lọ́bi jẹ́pẹ́jọ́ tán béèrè lọ́wọ́ ìyàwó Aisha radiyallahu anha tí wọ́n ń bi wọ́n léèrè wípé ǹjọ́ lẹ́tọ̀ sóbìnrin só lè rí òhù ọkọ ẹ̀ àwọn kan ní kò lẹ́tọ̀ ìyàwó Aisha radiyallahu anha gbà tí wọ́n wá gbọ́rọ̀ òun ìyàwó Aisha ní pé èmi àtànẹ́bì jọjọ́ máa wẹ̀ papọ̀ sallallahu alaihi ọwọ́ wa ó sì jọjọ́ máa wọnú korobátà àti fi ń bomi sára olóhùn ní sọ́jú báyìí náà so ẹni tó bá ń la káyọ̀ ti mọ̀ wípé ní tó bá fi lè mú àwẹ̀ papọ̀ òun wọ́n rí owó ara wọn so látara àdé eléyìí ya wa Aisha ọlọ́run bá kọ́ bá yọnu sí wọn wọ́n rí ànábì dá púpọ̀ ló fi jẹ́ pé tọrọ bá ti dojúrú nípa ọ̀rọ̀ kan tí ò yá wọn sàádó nípa ànábì ìyá wa Aisha ni wọ́n lọ bá pé nǹkan báyìí ò yé wa kí lànábì sọ nípa rẹ̀ kọ́lọ́run bá bá sàlékún ìkẹ́ àti ìgẹ́ fún àwọn ìyàwó ń ṣe ọlọ́run ìyàwó Aisha ni wọ́n fi ẹsẹ̀ rinlẹ̀ pé anabi sallallahu sallam anabi máa ń gbààwẹ̀ púpọ̀ nínú oṣù Ṣàbán ìmọ̀ kó gba díẹ̀ ń bẹ̀ àbí kó gba púpọ̀ ṣùgbọ́n kò sí àkọọ́lẹ̀ èyí tó fẹsẹ̀ rinlẹ̀ tó dá lórí pé anabi máa ń gba gbogbo rẹ̀ tán torí pé anabi sallallahu alayhi wa sallam nínú ẹgbàá wa àfáwa Abu Huraira anabi ní gbogbo ẹnikẹ́ni tí máa ń gbààwẹ̀ ẹ má gbààwẹ̀ pàdé Ramadan ẹ má fa àwẹ̀ pàdé oṣù Ramadan torí pé wọ́n tó o bá lọ fi àwẹ̀ pàdé oṣù Ramadan ó ṣeé ṣe kí Ramadan ti wọlé kí wọ́n sì rò pé ṣàbán ló sì gbà ṣàbán ó lè jẹ́ twenty nine kí wọ́n kà pé ọgbọ̀n ọgbọ̀n tó kà ń gbéhùn ó ti bọ́ sọ́jọ́ kan nínú Ramadan a jẹ́ pé o ní mọ̀ pé o ti dín kan nínú Ramadan ó mọ̀ láníyàn pé Ramadan ò ti bẹ̀rẹ̀ hekima tó wà ń bẹ̀rẹ̀ àìgbà àwẹ̀ pàdé Ramadan kódà nínú ẹgbà wa hadith mi ànábì ni ẹ má gba àwẹ̀ yawmu shak ọjọ tá a bá ń ṣe so pé só lè jọ́jọ́ kìíní Ramadan ni àbí ọjọ kan yìí Sha'ban irú ọjọ ìyẹn gbà ọjọ́ náà ìgbà tí Sha'ban di twenty nine àwọn àmọ̀ twenty nine ni ó jẹ ni àbí yóò jẹ thirty irú àwọn báyìí ò gbà torí pé tí ó kàn kù sí ìdí tó fi pé eléyìí jẹ́ ó di mímọ̀ fún wa wípé kò sí nínú súnà anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam kéèyàn ó gbààwẹ̀ pàdé oṣù ramadan àwọn olùmẹ̀sìn wọ́n ní ọgbọ́n àti òye èyí tó ń bẹ níbi gbígbààwẹ̀ ṣàbán ó náà ní pẹ́lòmí ń bẹ ààwẹ̀ gbígbà kò mọ́lá ṣùgbọ́n tí ramadan bá ti ń bọ̀ tó bá ti ẹ̀gbà nínú ṣàbán yìí ara rẹ̀ yóò ti múra lẹ̀ fún oṣù Ramadan lóbi jẹ́ pẹ́ lómi ní ọjọ́ kìíní àwẹ̀ Ramadan níjọ́ tó bá kọ́ gbà ẹ̀ kálẹ̀ ní Ramadan tó bá gbà àwẹ̀ níjọ́ náà kò sí yọ jẹun ẹlòmí ní ọjọ́ àkọ́kọ́ Ramadan tó bá ti wọnú ilé yóò ti jókòó tẹ́bà nígbà ìyàwó rẹ̀ bá rẹ̀ àbálágbé ẹ̀ gbà orí nìlá òun ti gbàgbé torí pé kò mọ́ra yín sábà máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ níjọ́ àkọ́kọ́ Ramadan pàápàá jùlọ fún ẹni tí ìgbà sábà gba àwẹ̀ so ìdí rí tó fi jẹ́ pé àwẹ̀ ṣàbáàn ní oṣù ṣàbáàn yìí béèyàn bá lè gba mélòó kan náà bẹ́ẹ̀ èyàn ò fi múra alẹ̀ èyàn ò fi dánra èyàn wò kódà àgbà mi bẹ ẹlòmíì tí ò ní lè gba àwẹ̀ inú Ramadan inú ṣàbáàn yìí ni ó ti gbà ni ó ti mọ̀ ẹlòmíì lè ní ọ̀sà kó mọ́ ti mọ̀ ṣùgbọ́n tó bá ní kí n gba ṣàbáàn yìí kí n fi múra alẹ̀ fún Ramadan ni wàá lọ́ọ́ bàdé ni ó bá fura pé ah òun òrùkún wo gba Ramadan pẹ̀lú àìsàn tí ń sọ yìí yóò wà bọ́ bọ́yàn sòtọ́ bá wá rí bẹ́ẹ̀ nínú àwọn ọgbọ́n àtòye tí ń bẹ nínú oṣù Ramadan oṣù àbáni lélẹ̀ kì í ṣe pé dandan gbọ́n pé ká gbà pé ṣùgbọ́n kásá fi jẹ́ kára wá ó nífura mọ̀ wípé Ramadan ó ti ń bọ̀ bákan náà nínú àwọn ṣe olóore tó ní ládàá òun làwẹ̀ jẹ́ nítorí pé àwẹ̀ iṣẹ́ àfaraṣe òun làwẹ̀ àwẹ̀ iṣẹ́ àfẹ̀míṣe òun làwẹ̀ kódà àwẹ̀ tún bùkátà ìnáwó abẹ́lẹ́wọ̀n bá ń tóbi rẹ̀ oṣù Ramadan tó dojúkọ wá náà dojúkọ báyìí ọlọ́run jẹ́ ó bá wa láyé ẹlòmíì tọrọ òye wọn a máa lérò pé inú oṣù Ramadan èyí náwó ẹlòmíì gbà oúnjẹ mẹ́ta níyàwó oúnjẹ mi ti péré economically yóò máa ṣèfowó irọ́ o. owó tí mùsùlùmí ń ná nínú Ramadan ó ju èyí tá à ń ná nígbà tá à ń jẹun ẹ̀mẹ́ta torí pé wọ́n tí o fẹ́ gbà wẹ̀ Ramadan o tún ní bẹ́lọ́hún kọ́ ọlọ́mọ rẹ̀ kó àtàkà kó fi máa jẹ sàrì ó ní bẹ́lọ́hún kó máa fi gàrí àti kúlíkúlí sínú ṣùgbọ́n tí ìbá ṣe inú àwẹ̀ ó lè dọ́gbọ́n sí báwọn ṣùgbọ́n táwọn ẹ bá dé ọ̀pọ̀lọpọ̀ bá lè létí ìfowó ọbẹ̀ ẹlẹ̀ àsìkò ń gán lọ́pọ̀lọpọ̀ ìyàwó máa ń rojú ọkọ ẹ̀ torí pọ́kọ mi ń bẹ tó bá ti jáde kó tó wọlé pé aago mọ́kànlá ni ó wọlé ṣùgbọ́n ní Ramadan ẹ kọ́ wọlé kò sí ní tí ó sọ fún àtàgò márùn ni ó ti dé ní ṣé yẹn ti jiná ṣé kan <laughs> yóò ti máa sọ yín pé mo ti fowó ránṣẹ́ méjì o máìmáì ni mo fẹ́ jẹun bẹ́ẹ̀ sì ni ìgbà táwé ò tí ì dé kì í fowó lẹ̀ sòyẹn túmọ̀ sí pé nínú oṣù Ramadan oṣù ìnáwó ni fún gbogbo àwa mùsùlùmí abẹ́lẹ́wọ̀n bá ní tó bẹ̀rẹ̀ ọlọ́mọṣẹ́ bọ̀ wá lásìrí tó tó bá wá rí bẹ́ẹ̀ ààwẹ̀ ìjọsìn tó sarajọ sínú ààwẹ̀ pọ̀ ebi ó pa wá àmúmára ànáwó àfọkànsí ìdí ni tí anabi Muhammad sallallahu alayhi wa sallam tánàbí fi sọ fún wa wípé nínú àlìjánná o lẹ̀kùn kan bẹ nínú àwọn lẹ̀kùn tó wà àlìjánná wọ́n ń pè ní báàbù rọ̀jà ẹnu ọ̀nà yìí kò sẹ́nìkan tí ó gbàbẹ̀ àtàwọn tó máa ń gbàwẹ̀ àwọn nìkan ni wọ́n gba ìbẹ̀wọ̀nú àlìjẹ́nà kí ni ìdíta sọ́kọ́ àwọn tó máa ń gbàwẹ̀ ìyẹn túmọ̀ pé àwọn tí àwẹ̀ mọ́la tó máa ń fàwẹ̀ ṣe ìbáadà ọlọ́run ó fi èèyàn pọ́n wọn lé pé ààyè àrọ̀ ọ̀tọ̀ lélẹ̀ tẹ́ẹ̀tún gbà wọnú àlìjẹ́nà ọlọ́mọṣẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa kúrò àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ̀yin ẹrú san ọlọ́run tó lápọ̀nlé lọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí àwọn oṣù tó kù náà èyàn á máa gba àwẹ̀ nínú oṣù ṣàbán èyàn á máa súnmọ́ ọlọ́run gẹ́gẹ́ bá a ti ń súnmọ́ ọlọ́run tẹ́lẹ̀ ṣùgbọ́n oríṣiríṣi àwọn nǹkan kan ń bẹ tá a bá ń lẹ̀ lọ́dọ̀ àwọn bàbá wa ó ń bẹ nínú ẹ̀ èyí tó bá súnà mu ó sì ń bẹ nínú ẹ̀ eléyìí tí a rí ẹ̀rí fún tí a bá ní àwọn bàbá wa ń ṣe àwọn ìṣesí kan ṣáájú káwo tó dé ọ̀nà méjì àbọ̀nà mẹ́ta ló lè fa ìṣesí wọn tá a bá padà wá rí pé nǹkan tí wọ́n ń ṣe wọn kò bá súnà mu a rí pé ọ̀kan nínú àwọn ìdí méjì mẹ́ta òun ni ó fa nǹkan yẹn àkọ́kọ́ nú ẹ̀ ìmọ̀ kí wọ́n kà á nínú tí a kan náà bóyá wọ́n kà á nínú tí a ní àbí àáfàá tiwọn náà ló sọ ọ́ wọ́n sì dúró lérí ẹ̀ wọ́n mọ̀ sàmúlò rẹ̀ bẹ́ẹ̀ bá sì tọpinpin tíra òun èyí ò rí náà bẹ́ẹ̀ nínú tí a àmọ́ ojoojúmọ́ ni ìmọ̀ ń fẹjú àwọn nǹkan tó ṣe wípé eréfèé la wò lánàá nítorí àwọn nǹkan tọrọ mọ́ àdámọ́ tàná ṣùgbọ́n ilẹ̀ tó mọ́lé ní àti fojú tó tún jìndò àti fi wò nítorí àwọn àǹfààní míì tó ń bẹ lẹ́nìí tí ò sí lánàá sòlè yóò fọwọ́ sọ pé ah bí wọ́n àwọn bàbá ṣe ń ṣe ń jọ òun bó ṣe yé wọn ọmọ náà ni wọ́n sì gbàlá lọ́dọ̀ lọ ṣùgbọ́n gbà tí tabayyana al-haq tí òdodo tó ti hàn wípé ah hadithi yìí apadà àrípa hadithi yẹn kò dọ́dọ̀ ànábi ẹnìkan ló sọ̀rọ̀ òun kì í sọ ànábi ló sọ ẹ̀yin náà orí lápẹjúwe oríṣiríṣi irọ́ làwọn èèyàn máa pa mákítọ́lá àtàwọn lọ́wọ́ ẹlòmíín lọ́dún kan mákítọ́lá ọ gbà wípé ó sọ bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n nínú mọ́ hadith téèyàn bá ń lọ́dún kan tákítọ́lá sọ nínú mọ́ hadith wọ́n ti mọ àwọn tí wọ́n rọ kiri káàkítọ́lá wọ́n ò bí ọ lè gbé sọ wà ń bẹ̀ jọ náà tọba lò sí ń bẹ̀ ẹnu ta ló ti gbọ́ tọba ti sọ ẹnìkan wọn ah, ẹni yẹ ohun àtàkítọ́lá ò fojú kan rárẹ̀ ẹni tó ń sọ tún sọ ẹlòmí ibẹ̀ ni wọ́n ti mọ̀ wípé ọ̀rọ̀ tí ń sọ kì í sàkíntọ́lá ló sọ ìmọ̀ eléyìí ìmọ̀ tí àwọn olùmẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ ń ṣàlàyé tó ṣẹ̀ṣẹ̀ ń dọ́dọ̀ tiwa ni ó ti pẹ́ ó ti wà tipẹ́ ṣùgbọ́n ṣẹ̀ṣẹ̀ ń dọ́dọ̀ tiwa ni èyí náà wá ní àwọn olùmọ̀ wa máa ń gbé lórí ọ̀rọ̀ lẹ́kùn ṣé lè ta alánàbì sọ yìí sànàbì sọ á padà wá rí pé mi ànàbì ò sọ ṣùgbọ́n ẹni tó sọ yẹn ó fi sàwọn èèyàn lójú kòkòrò iṣẹ́ olóore ni àmọ́ àwọn bàbá tí wọ́n kà ń nu tíra níjọ́hun àníyàn pànàbì náà ló sọ̀hún làwọn fi ṣe ọlọ́run ó dẹ̀ sanwó lẹ́sàn-án ọ̀nà kanu ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ẹlòmíì máa ń bẹ nínú àwọn nǹkan tá a bá nú àwọn ìṣiṣẹ́ àwọn bàbá wa tó ṣe wípé wọn á wò wípé nǹkan yìí ò tọ́ lóòótọ́ ṣùgbọ́n ẹja lò káfíńdà àwọn èèyàn kó ó máa ń bẹ bẹ́ẹ̀ tí wọ́n ò ní pé lóòótọ́ bó ṣe yẹ kó rí rè ṣùgbọ́n tá a bá ní ká ṣe bó ṣe yẹ kó rí òun àwọn tá a fẹ́ kó jọ yìí wọn ní wá ẹja lò káfí kó wọn jọ ó ṣe déédé ọ̀rọ̀ tí Yorùbá máa ń sọ wípé bá a bá rí àdán a fi ọ̀ǹdẹ̀ ṣe kí o ṣe sàárà torí pé ọlọ́mọ ṣàwálẹ́ lẹ́bọ̀ a fi ṣe sọ́dá kọ́ a fi sàárà tó ajẹ́gbẹ́ta bá ti wá ràdán kò ní ìdí ká máa wọ́n bẹ káàkiri so èyí táwọn bá wá lò ń dán àwọn wípé tọ bá a bá lo àwọn èèyàn nígbà tó bá ti wá di pé bá èyí tá a bá sọ yìí torí nǹkan àwọn èèyàn gbà ẹja fi ìdánilò tẹ́lẹ̀ ẹja filẹ̀ ìgbà tá a fi ń lóhun tó ṣe pé àwọn èèyàn ò ní gbà la fi lò á gbà ládàá lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àníyàn tá a fi ṣe ṣùgbọ́n bàtó ti di pé lẹ́ẹ̀tì mọ́ òun kálukú ti mọ òdodo òdodo náà ní ká sọ torí pé bàbá sọ náà kódà ẹlòmíì gan òdodo lòun gan tiẹ̀ ń wá káàkiri tẹ́lẹ̀ àwọn nǹkan wọ̀nyí ó máa ń fa àwọn nǹkan tá a bá lọ́dọ̀ àwọn bàbá wa ìmí sì ń bẹ tó ṣe wípé wọn ní wípé ẹjẹ́ á ṣe nǹkan yìí látara wípé a fẹ́ fi já àwọn kìfìrí láyà káfi káfi dẹ́rùbà wọn ká lè mọ̀ pé àwa mùsùlùmí náà èèyàn ti tóbi ní wá gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó kúrá ní àwọn bàbá tó ṣáájú ọlọ́run rí àníyàn wọn abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ gbogbo àwọn ètò bá kù díẹ̀ ọlọ́mọṣẹ́ bá foríjì wọn ọlọ́run kọ́mọṣẹ́ bá kẹ́ wọn ṣùgbọ́n wa tá ń bẹ nísinsìnyí àwọn nǹkan tó bá hàn sí wa lódodo ọ̀ràn yẹn ni ká ṣàlàyé látara àdìẹ lẹ́yìn nínú àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ nínú oṣù ṣàbán òun náà ni náfìlà nísù ṣàbán náfìlà nígbà tí ṣàbán bá dá sí méjì oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ló wáyé lérí ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tó wáyé ó ní pé wọ́n gbẹ ìgbàwọ́ ọ̀rọ̀ kan pé tí ṣàbán bá dá sí méjì àsìkò yẹn lọ́wọ́ máa ń yí kádàrà padà ó ń bẹnu àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ò lálàáfíà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí tí wọ́n mú wá ẹ̀rí òru Laylatul Qadri ni kìí ṣe ẹ̀rí nisfu Sha'ban gbogbo ń tán ṣàfitì rẹ̀ sí nisfu Sha'ban Laylatul Qadri l'Ànábì ń sọ aya Qur'an tó ń tọ́ka sí òru Laylatul Mubaraka òru Laylatul Qadri ni kìí ṣe òru nisfu Sha'ban so ìdí ni tó fi jẹ́ pé gbogbo àwọn nǹkan tí a máa ń pọ́n léwé nípa nisfu sha'ban tí a bá tọpinpin ọ̀rọ̀ àwọn olùmẹ̀ẹ̀sìn a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a gbára lé àwọn ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ni o so látara àdí eléyìí àwọn nǹkan tí wọ́n fẹ́ ká máa ṣe nínú oṣù sha'ban gbogbo àwọn nǹkan tá à ń ṣe tẹ́lẹ̀ náà ká tẹra mọ́ ká máa ṣe ààwẹ̀ gbígbà ni náfìlà tá à ń yàn tẹ́lẹ̀ náà ni àìṣe àṣegbọrẹ tá à ń ṣe ni tìláwà kùránì tá à ń ṣe ni ká máa ṣe bá a ṣe ń ṣe tẹ́lẹ̀ láì ṣe pa aláníyàn àrà ọ̀tọ̀ kan fún oṣù ṣàbàn torí pé téèyàn bá fẹ́ láníyàn àrà ọ̀tọ̀ fẹ́yìíkéyìí nínú oṣù agbọ́dọ̀ rí tọ́ka sí nínú ọ̀rọ̀ ọlọ́run àti nínú ìlànà Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tí n téèyàn ń ṣeun tí òfin ní jásá dáadáa lẹ̀ ṣùgbọ́n ogun téèyàn bá ń ṣe nínú ẹ̀sìn pẹ̀lú àníyàn pé mo fi ń sin lọ́hun téèyàn bá ń ṣe nínú oṣù ṣàbàn yìí láwẹ̀ ni tààwẹ̀ àrítọ́ka sí lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wa sallam sí náfìlà àrítọ́ka sípà nàbì ní àrà ọ̀tọ̀ náfìlà kan nínú oṣù ṣàbàn ṣùgbọ́n ẹni tó bá ti dún nímọ̀ ìmọ̀ yẹn náfìlà tẹ́lẹ̀ kó kọ̀ntínú náfìlà rẹ̀ ti mọ̀ yàn kó sì fi dàníyàn dáadáa síwájú ọlọ́run subhanahu wa ta'ala gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tẹ́sìn wa tó fi yàtọ̀ sí gbogbo àwọn àdádálẹ̀ ẹ̀sìn ní tá à ń ṣe onílànà bẹ́yàn bá ṣe nǹkan kan tí ó bá mu èèyàn náà sọ pé tọ́ èmi ni mo ń ṣe eléyìí o kì í ṣe pé mo ní ọlọ́run gbé ànábì mùsùlùmí ò sọ sùmọ́tẹ́ pé nílànà míì ni bó bá ti wú kálukú ní í ṣe jẹ ẹlòmíì lè sọ pé ẹlẹ́rìn ní tòun ẹlòmíì lè ní oníjó ẹlòmíì ní oníkọ́ kò sóríṣiríṣi tí ìṣẹ̀lẹ̀ mẹ́ tí òṣìṣẹ́ nìkan tí ó sọ wípé ó ṣe báyìí nínú oore tọ́lọ̀ ń ṣe fún wa mùsùlùmí òun náà ni pé a ní ojúpò lórí gbogbo àwọn nǹkan tá a máa ń ṣe abẹ́lẹ́ wọn ọba nínú títóbi rẹ̀ ọlọ́mọ mú ẹsẹ̀ wa kúrò lójú ọ̀nà Islam الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول رب العالمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله اذكروا الله اذكروا نعمة الله عليكم منذ أن كنتم في بطون أمهاتكم لا تعلمون شيئا واعلموا أنه عليكم كان رقيبا فتبادروا مستعدين للعزائم الصادقة والحزائم القوية نحو شهر رمضان لأن كل ما هو آت آت عباد الله هل منكم من عزم طاعة طاعة معينة في شهر رمضان سوى صوم الفرد من تلاوة القرآن أو إفطار الصائمين أو إيتاء الزكاة أو الصدقات أو صلة رحم أو إصلاء ذات البين أو عمرة أو اعتكاف أو غيرها من الطاعات فاستبقوا الخيرات عباد الله لعلكم تفلحون عباد الله إنه ممن يوقئ الشيطان في قلوب عباد الله المؤمنين في شهر رمضان الكسل والخمول والتراخي والتعاني في العبادات ويدفعكم إلى الغلو والتنطع في الطاعات والإفراط في الطيبات في المأكل والمشرب ليجركم إلى ما تتنقص به أجور أعمالكم فسددوا عباد الله إن الله يحب المقسطين المتوازنين ọpẹ́ ni fún Ọlọ́run ọba àtúndúpẹ́ fún Ọlọ́run ní ẹ̀kan sí ọba tí ń kẹ́ gbogbo àgbáńlá ayé àtọrọ ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run rán sí gbogbo àgbáńlá ayé tó sì ṣe níkẹ́ gbogbo ẹ̀dá àlékún ìkẹ́ ọlọ́run àti gẹ́ ẹ̀kọ́ máa bá nábì àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀yẹ rúsan ọlọ́run ẹ jẹ́ ká máa rántí ìdẹ̀ra tí ọlọ́run ọba ń ṣe fún wa ìdẹ̀ra ọlọ́run ọba ti ń ṣe fún wa ó pọ̀ tá a bá lè máa ronú jinlẹ̀ lérè ọ ẹni tí kò lọ́pọlọ kò nílàákàyè ni ò ní ronú sí dẹ̀ra tó lọ́wọ́ bá ṣe ẹ̀yà rúsan ọlọ́run ẹ jẹ́ ká ronú nígbà tá à ń bẹ nínú ìyá wa ta ló ń kíyèsí wa nígbà náà bá kíyèsí dáadáa a rí pé ìgbésí ayé ẹja ó la gbé nígbà wà nínú ìyá wa kí ni ìtumọ̀ ìgbésí ayé ẹja inú omi lẹja gbé bá bá sì fi ẹja sínú omi òtútù ìmẹja bó ti wulẹ̀ kí inú omi ó tutù tó òtútù ò ní mọ̀ ìnira tí ó bẹja oníkẹ́ mú kúrò ní omi hùn kẹ́ fi sí orí ilẹ̀ ìnira ní fún àwọn èèyàn náà bá ṣe rí kán wá ní lágbádá afẹ́kẹ́ lọ ṣèbẹ́ lọ́hùn fóṣù méjì nínú omi òkun ká sọ yín bẹ̀ tí ẹ̀ bá ṣe pọ́ bá ti lọ́wọ́ nǹkan mí nù èèyàn ò lè dúró ìṣẹ́jú kan ìṣẹ́jú márùn nínú omi omi ọ̀rọ̀ sí ni mú torí pé ń tọ́ fẹ́ mí atẹ́gùn làwọn gbúdọ̀ fà kì í somi tá a bá ti fa atẹ́gùn yóò bọ̀ sí nǹkan mi lára wa ṣùgbọ́n yẹn rúṣin ọlọ́run tá a bá lè ronú jinlẹ̀ ìgbà tá à ń bẹ nínú ìyá wa inú omi la wa ṣe rí àpò òbí òun àpò ilé ọmọ òun omi ló wà ń bẹ nínú omi òun lọmọ wa wà yóò wá máa ṣe mi àti ẹlẹ́mọ̀ pé omi ò ṣe rọ́ sí wa mú nígbà táwa ń bẹ kì í ṣe wípé ànàrùn àtòrí àti gbogbo ẹ̀ nínú omi òun náà ni ló jẹ́ pé ọmọ òun máa yí ń bẹ omi òun sì ní kò gbúdọ̀ pọ̀ jù bọ́ bá pọ̀ jù yóò pọ̀ mọ́lá kò sì tún gbúdọ̀ kéré sí dèédé ntọ́mọ ní bùkátà sí tó tún kéré ìnira ni jẹ́mọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí tọ́lọ́n subhanahu wa ta'ala tó ṣe nígbà wá délé ayé àlégbénu omi wọn ṣùgbọ́n bàtà ń bẹ nínú ìyá wa inú omi láwa omi ẹ̀yìn ni ó kọ́kọ́ jáde tọ́mọ bá fẹ́ wá wọn lò ó ti dàmíra omi yẹn ni ó jáde tómi bá jáde tọ́mọ bá jáde tí ó bá ti jáde ọmọ yóò síbẹ̀ torí pé hayat ìsẹ̀mí rẹ̀ lómi yẹn inú omi ò ní ó ti máa yí inú omi ò ní ó ti máa lọ inú ẹ̀ ní ó ti máa bọ̀ ní ojú ọmọ nígbà náà kò síbi tó fẹ̀ tó àyè náà lójú ẹlẹ́kọ̀ọ́kan wa ẹ̀yin ẹrúsàn ọlọ́run bẹ́yìn ti ibi kankan dágbára ọlọ́run ọba mà èyí ò bá ronú sí bẹ́ẹ̀ náà ni bá a ṣe ẹjẹ́ agbẹ́lẹ̀ kárí ọmọ bẹ̀ láàyè kò ṣeéṣe sùmọ́tọ́ mẹ́nìyàn bá dénú sàárè wọ́n ò rí mọ́lẹ̀ á sọ pé ó ti kú ṣùgbọ́n sẹ̀mí ó ti kúrò ní sẹ̀mí tayéhun ó ti bọ́ sí hayatul barisakhi ìsẹ̀mí mi náà tún nìyẹn ó tún bá sẹ̀mí mi lọ ni so látara àdí eléyìí gbogbo ẹni tó bá lè ní àròjinlẹ̀ nípa ọlọ́run yóò gbà pé alágbára lọ́lọ́run ọba tó ṣe wípé tá a bá ti ń ronú nípa àdẹ̀ra rẹ̀ ìmánì wa gbọ́dọ̀ máa lékún nípa ṣíṣe tọlọ́hun bẹ́ẹ̀ sì ni bíbẹ̀rù ọlọ́run ọba ó gbúdọ̀ máa dàgbàsókè nínú ẹ̀mí wa tá a bá lè máa ronú nípa agbára ọlọ́run a ṣàlàyé fún anú àwọn kútọ̀b tó kọjá wípé ojú wa tá à ń wò yìí kámẹ́rà wà ń bẹ̀ kì í ṣe pé káfírí náà nìkan níṣẹ́ tó ń ṣe bó ṣe wà yìí gbogbo tá a bá ti rí láyé tá a rí rí ó ti take picture ni wọ́n fi béèrè lọ́wọ́ rẹ pé sọ ọmọ ìmáàmù Àkúrẹ́ bó o ṣe dúró òun àwòrán ti wá àbẹ̀rọ̀ ni yóò ti gba àwòrán wá tó bá gbé mi wá ó ní rárá yóò gbé ṣùgbọ́n tó bá ní sọ ọmọ ìmáàmù kòtòǹgòrà ìgbà tó ò tí ì rí rí débi pọ́ yàwòrán rẹ̀ ṣùgbọ́n tó bá wà níbí tó bá ti rí òun ni mo máa bóò ló ṣe mọ̀ níjọ́ tó kọ́kọ́ rí un jọ́ ti rí lójú ti yá kámẹ́rà wọn ti yá kọ̀ wá sọnù ó ti lọ séèfù ẹ̀ síbi kan fatabarakallahu ahsanul khaliqin kí ni iṣẹ́ ìyanu wo là ń tún wá káàkiri wa fi anfusikum a ronú jinlẹ̀ ni bí a bá ronú jinlẹ̀ tó bá ronú tọ́lọ̀ ń ṣe sí wa lára ẹ̀rọ ọlọ́run ó bá yẹn sọ̀rọ̀ gbogbo ẹ̀ pátá ọwọ́ asomọ́ làákàyè ṣe é gbogbo bí ṣe ń yàwòrán òun ọpọlọ gangan ní engine ibẹ̀ ló wà engine ibẹ̀ ló wà bá a bá sọ̀rọ̀ a ti sọ nínú ọpọlọ káwọn tó gbé jáde bẹ́yìn ọba wo nǹkan ọpọlọ ló fi wò ó kójú ó tó rí nǹkan ó nǹkan ọpọlọ ni torí pé yìí téèyàn fi dá òórùn mọ̀ ó ti so mọ́pọlọ ọpọlọ lẹ́yìn ó fi mọ̀ bàbá sì kọ́ yẹn ní nǹkan téèyàn ó fi sọ pé sóyé ó ti yé ọpọlọ ló ti ṣiṣẹ́ wọn tọpọlọ wọn bá rí sí àṣẹ kò yé tẹ́ bá wá wọ ọpọlọ ìwáyà wọn gan wọn gan téèyàn kan tó nǹkan kan pa téèyàn ọmọ rò pé kí ni ìwúlò àwọn bíi ilé aláǹtakùn yìí ọ̀kọ̀ọ̀kan ló sì ní ìwúlò rẹ̀ bọ́ọ̀ bá ń lọ ẹ̀yẹ́rú sọ ọlọ́run bọ́ bá fi ògùn náà lẹ̀ tó bá tẹ̀ mọ́lẹ̀ nítorí ó dùn ọ̀hún ọpọlọ ni ọpọlọ ló ló ló sọ pé o ti tẹ̀ nǹkan mọ́lẹ̀ ló mọ̀ pé ah kí ni ìdùn gbogbo àwọn nǹkan wọ̀nyí jẹ̀ níjọ́ tí kan bá láàyè èyí ó gbèjì tó gbé fọlọ́run lọ́wọ́ adé pé wọ́n máa sọ operation fún wọn ò lè rí sí nàìjíríà wọ́n gbèdé lu ìbò èyí tí ń lò káàkiri láti ẹjọ́ ẹ̀ tí ò sí pé wọ́n gbèdé lu ìbò bó ṣe rí nìyẹn àbẹ̀lẹ̀ wọn bá ní tóbi rẹ̀ ọlọ́run mọ́ fi sara wa dè wá mọ́lẹ̀ o mọ́ sì fi ẹ̀jẹ̀ ara wa mọ́ fi dà wá láàmú àtúnú ara wa ẹ̀rú ọlọ́run ẹ ká bẹ̀rù ọlọ́run ẹ ká mọ̀ pé ọlọ́run ọba tó tó sọ fún wa pé mi ò fẹ́ nǹkan báyìí káwa náà mọ̀ sí fẹ́ ọba tó tó sọ pé ntí mo fẹ́ lè pé ntọ́lọ́run bá ti fẹ́ náà là á máa fẹ́ torí pé ó nírègùn lérí wa ìkápá rẹ̀ ó sì yẹ kó ká wa ẹ̀yẹ̀rú sàn ọlọ́run kámọ̀ kí bá a tún ṣe wà yín náà òun náà ní kíyèsí wa bá a ṣe ń lọ bá a ṣe ń bọ̀ bá a ṣe ń rìn kiri ẹ̀yẹ̀rú sàn ọlọ́run ẹ̀dẹ́ èèyàn nìkan kọ́ ní rìn ọlọ́run máa máa fi ààlà sáàárín àwa ẹ̀dẹ́ èèyàn àtẹ̀dá àlìjẹ̀nà ká má bàa fojú rí wọn bá a bá fojú rí wọn ẹlòmíì ò ti fẹ́ẹ̀ lè kónú kàgánú wa bá a ṣe ń kírun yìí jẹ̀mọ́ jẹ́lẹ̀ mọ̀ páwọn ẹ̀dá àlùjẹ̀nu náà àjọ ń kírun àwọn náà wà tó sáfù wọ́n wà gbọ́ kútùbà àwọn náà wà kírun ṣùgbọ́n tí wọ́n bá wá ní àdámọ́tọ́lọ́run fi dá wọn kódà tó fi dórí ilẹ̀ mọ́mù kò sẹ́nìkan tó dùn mọ́sálásí àáfi mọ́sálásí lè fún ẹ ṣùgbọ́n làwọn bá ti mọ̀ wípé nínú àánú rẹ̀ lérí wa náà ní ká wọn gbogbo ẹnikẹ́ni tó bá wá lọ wá gbára òkùnkùn bóun fẹ́ máa rí wọn tọ̀ àwọn lè máa rí tọ̀rọ̀ wọn máa dojú kejì bí kọ́sàdé máa lọ kọ́ bẹ̀rẹ̀ ẹjọ́ láàrin títì ó ti rí àwọn tánjọ daṣẹ́ pọ̀ lórí wọn ṣùgbọ́n wọ́n ti ń gbọ̀ owó rí kọ́dà bọ́ fẹ́ kọlù yóò tún yà fún wọn ni ṣùgbọ́n ẹni tánjọ ríra wọn yóò ní pé sóò lóòrí mi yóò bá kọ́ bọ̀ so ní tó fi jẹ́ wípé gàgà tẹ́lòmíì ń fọwọ́ ara rẹ̀ fà àfà kan bẹ́ẹ̀ tó bá múra dáadáa tán ó lè wọ shoes ẹsẹ̀ kan kó wọ slippers ẹsẹ̀ kejì kàmá àfọ àbò lórí bó ṣe gbà lónìí nù tọ bó ṣe gbà lónìí bó ṣe gbà nù bí ó ṣe jáde náà ẹ wo tó fọwọ́ ara rẹ̀ fà so látara àdílé ẹ̀rú sí ọlọ́run ẹ jẹ́ ká rí wa wa lẹ́rú ọlọ́run nìkan ká sì dúró tọ ọlọ́run ọlọ́run ọba yìí ọba tó tó dúró tì ní tí ì ṣe fìyàn lẹ̀ ẹ jẹ́ ká pọ̀ ṣẹ̀ṣẹ̀ ká sì tara ṣàṣà láti lè ní ìpinnu tòótọ́ àti àdìọ́kàn èyí tí ọmọ yẹn lérí fún ìgbáradì fún oṣù Ramadan o torí pé gbogbo nǹkan tó bá ti lọ́jọ́ ó ti dé gbogbo tí Ramadan kó ẹ̀yẹn rúsìn Ọlọ́run kò tó oṣù kan mọ́ o àbí Ọlọ́run ọba ní tóbi Ọlọ́run jẹ́ kí Ramadan bá wa láyé o jẹ́ sì bá wa láàyè wa gẹ́gẹ́ báwọn àgbàlagbà sí máa ń fi kún torí pé ẹlòmíì tó bá bá ń lé ìwòsàn ó láyé náà ẹni tó bá lọ́gbà ẹ̀wọ̀n ọba aláyé náà ẹni tó bá lọ́wọ́ ọlọ́wọ́ ọba aláyé ṣùgbọ́n kò bá láàyè rẹ̀ sọlá fi máa ń sọ pé kọ́lọ́run jẹ́ kó bá wa láyé kó sì bá wa láàyè wa kó sì fún wa ní okun àtagbára àti lè gba àwẹ̀ náà kó má fi dà wá láàmú ẹ jẹ́ ká ní ìpinnu èyí tó mọ́yán lérí kí rọmọdọ́ọ̀nù tó dé èyí á máa nípinnu pinnu oṣù rọmọdọ́ọ̀nù yìí pẹ̀lú ògbó ọlọ́run bí n bá ní nǹkan kan kódà bó ṣe èso dábínù kan èso ọsàn kan ń mọ fáláwẹ̀ kọ̀ọ̀kan lójoojúmọ́ táwọn yóò fi parí ẹgbẹ́ tó lágbára náà lọ́n tó rà níyàn ṣùgbọ́n téèyàn bá pinnu ẹ̀ ó súnmọ́ èèyàn lè mọ̀ rí ṣe ṣùgbọ́n wá ti pinnu pé pẹ̀lú ògbó ọlọ́run gbogbo ọjọ́ ní bá ti wá mọ́sáàsì ọ̀sán àfa ẹ̀yìn ẹgbà ẹ̀fi sínú ó tún dọ̀la àfa ẹgbà ẹ̀fi sínú arákùnrin ẹ̀yìn ẹgbà ẹ̀fi sínú gbogbo àwọn nǹkan yẹn pẹ̀lú àníyàn pé èmi náà fẹ́ fún aláwẹ̀ ni tí ó fi sí gbogbo ẹ̀ ló lẹ́sàn o inú oṣù Ramadan oṣù oríire tó bu àyà ni oṣù téèyàn máa ń rí ìfà tó pọ̀ kó fẹ́ni tó bá mọ̀ ìdí nìyí tó fi jẹ́ pé a gbọ́dọ̀ nípinnu èyí tó mọ́yán lérí bí Ramadan ṣe ń bọ̀ yìí gbogbo àwọn pálapàla tá a rí pé ń gbé wa jìnnà sọ́lọ́hún ẹ̀já jáwọ́ ń bẹ̀rù èyí tún gbé ẹ̀ṣẹ̀ wọnú oṣù Ramadan èyí tún gbé ìyapa àṣẹ Ọlọ́run wọnú oṣù Ramadan gbogbo àwọn nǹkan tí ó máa kọdíyàn tí ò ní jẹ́ èèyàn ó ráyè ṣètò Ọlọ́run Ramadan kéèyàn ó jìnnà sí o ká nípinnu kùránì la fẹ́ odidi kùránì kan la fẹ́ kénú àwẹ̀ ni kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n súnmọ́ Ọlọ́run tí wọ́n máa ń fi àsìkò lẹ̀ láàrin ijọ́ mẹ́ta ẹ̀mí àparí odidi kùránì kan yóò wá ṣe bẹ́ẹ̀ mẹ́ta ijọ́ mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta kùránì kọ̀ọ̀kan yóò máa parí ẹ̀ tí Ramadan ó fi ṣe kíni tí ó fi parí sọ wá lè fi rú ẹni yẹn wéwọ̀ ó sì gbàwẹ̀ náà ẹlòmíín bẹ àwẹ̀ tó ní oṣù Ramadan ìntí bí ṣe ń ṣe tọ́lọ́n bá fẹ́ wo bí ṣe ń ṣe olè mọ́yìn lára kàkà yóò sá máa pòṣe ni pé ah àgọ méjì òtún ìlú náà ni ah, tó tó máa ń sún mi inú àwẹ̀ náà ni kọjọ́ wa gùn rárá mo ti sùn látàárọ̀ lórí kílẹ̀ tètè sùn náà ni mo tún jí wọn tún ní àgọ mẹ́ta àbọ̀ lọ́sẹ̀ bí ìgbà tó ti pa àwẹ̀ ti ń gbà wọn bí ìgbà ìpọ́lọ́ ní bùkátà sí ọlọ́run ní bùkátà kan sí kó o lè bó ṣe alukur'an látún lè wo mọ́ nínú oṣù rọmọdọ́ọ̀nù ká gbìyànjú ká máa ké ká ti wá pinnu ẹ̀ kalẹ̀ kó rọmọdọ́ọ̀nù tó dé torí pé kì í máa ṣe é ṣe tí rọmọdọ́ọ̀nù bá ti wọlé bákan náà bó ṣe ìrántí ọlọ́run kálọ́run fi rọ̀yàn lọ́rùn subhanallah alhamdulillah astaghfirullah alazim àwọn nǹkan ìbáàdà báwọn ló dún ní mọ́ nínú oṣù rọmọdọ́ọ̀nù bákan náà nínú oṣù rọmọdọ́ọ̀nù fún fún ní nǹkan tí ó fi sínú eléyìí àìsábà kíyèsí ṣùgbọ́n àwọn tí wọ́n bá mọ pàtàkì kéèyàn fún aláàwẹ̀ kan ní tó fi sínú báyìí wọn èyí fi ọwọ́ yẹpẹrẹ mọ bó ti wọlé kọ́ mọ́ nínú oṣù Ramadan àwọn ọmọ wa tí wọ́n máa ń láǹfààní láti lọ ṣe ọlọ́run kó má ṣe iléèwé wa èyí tí sábà máa ń ṣẹlẹ̀ òun náà ni wípé bí ìgbà tí wọ́n tún fẹ́ máa bẹ̀yàn ni gbogbo àwọn iléeṣẹ́ nínú Ramadan gbogbo òṣìṣẹ́ wọn pátá iṣẹ́ tí wọ́n fi ní rọmọdọ́ọ̀nù ṣe ó ní mímọ sáfà àwọn èèyàn ló jẹ wọn bá pé ilé iṣẹ́ ńlá kan ní rọmọdọ́ọ̀nù báyìí ọdídí ọkọ̀ ńlá àwọn tírọ̀kì ńlá òun kò ní wọ́n kó oúnjẹ sínú ẹ̀ àwọn nǹkan jíjẹ àwọn nǹkan mímu kò ní wọ́n síbẹ̀ wọ́n wà gbé wá sí haram yálà haram ní Madina ni àbí ní Kaaba wọn bá ti wá gbé wá bẹ́ẹ̀ gbogbo ti wulẹ̀ kí sáfù ó pọ̀ tó níwájú wọn kálukú báyìí wọn máa gbóúnjẹ yẹn bẹ́ẹ̀ òun kálukú òfin sílẹ̀ kódà tó o bá tún di pé oúnjẹ ìtàgbé sáfù rẹ̀ ń kò ṣe dáadáa o tún lè lọ sáfù mi torí pé sẹ́mi àwọn ọmọ nàìjíríà kọ́lọ̀ ń kọ́ sànú tẹ́lẹ̀mí bá ti wo sáfù tó ń wà pé oúnjẹ tí wọ́n ń tò bọ̀ yìí kò fẹ́ ṣe bíi ti sáfù ẹlẹ́ẹ̀kẹta yóò ṣẹ́ǹjì sáfù <laughs> yóò lọ jókòó síbi ẹ̀yìn yóò sì àwọn tí wọ́n ń ṣe wọ́n tún máa bẹ̀ ọ́ kẹ́ bí wọ́n mọ pàtàkì ẹ̀san tó wà bẹ́ẹ̀ torí pé kì í ṣe owó kékeré òun ni wọ́n nà tí rọmọdún náà fi parí kódà ńgbà tí wọ́n tún wá ń sọ pé àwọn èèyàn tún wá àwọn ni pé èmi ni mo fẹ gbé wá léléyìí o ìwọ torí pé àwọn èèyàn ti pọ táwọn fẹ́ kó wá saharamu ní kaaba káwọn yóò lè máa fi ṣinu so gbogbo àwọn nǹkan sí ní kaaba sí àwa náà lè ṣe ìṣinu fáwọn èèyàn ìdí débi pé pẹ̀lú ògo ọlọ́run bá àbá lè ṣe gbogbo rọmọdọ́ọ̀nù ó yẹ ká lè ṣe àwọn ọjọ́ díẹ̀ káníkàwọn èèyàn wá sínú ní mọ́sálásí bíi owó tiẹ̀ owó tèmi owó tèlé tọ́ba papọ̀ náà àjọgbàládà náà ní àpapọ̀ bá àbá lè dá sí láwa nìkan àjọgbàládà rẹ̀ ní àpapọ̀ wọn ò bá wa sọ̀rọ̀ lérí ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run nínú àwọn iṣẹ́ àṣegbọ́rẹ́ oníkéèyàn ó fún àwọn èèyàn ní nǹkan tí ó fi sínú eléyìí ká tó máa ka hadith ká tó mọ gbọ́ládá tí ń bẹ̀ ń bẹ̀ àti bá ìṣesí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa àti bá ìṣesí lọ́dọ̀lọpọ̀ àwọn òbí wa àti bá ìṣesí lọ́dọ̀lọpọ̀ àwọn àfa wa nígbà wa padà wá kànú tí àlàwa ni ah, àṣé ládá tí ń bẹ̀ ń bì yìí ló yé àwọn yìí tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ tí Ramadan bá ti dé àfa mi ń bẹ kò tún fowó ara rẹ̀ ra oúnjẹ ní Ramadan àti sínú àti sàárì ní ọyá ẹlọgbóúnjẹ ta sínú ẹlọgbó èyí tó dánú oúnjẹ tẹ́ ẹ ṣe ẹ lọ gbé sínú tàfà àwọn ọ̀la ẹnu tí tò sí ẹ̀sà gbé lọ àtàgùn mẹ́fà ẹ lọ gbé fàfà ẹ lọ gbé fún ẹ lọ gbé fún kò sí níta fẹ́ gbà ń bẹ̀ níbi kọ́ sàjẹ́ pé oúnjẹ wọn ni àfọ òfin sí nu ẹ wò ládàá gbogbo àwọn nǹkan wọ̀nyí àṣemọ́ àwọn bàbá wa àgbà náà kì í ṣe pé wọ́n ló lọ́wọ́ lọ́wọ́ àdìká máa bẹ̀yàn ní ìsìnkú ẹ máa fáwọn èèyàn ní tí wọ́n fi sínú gbà níbo lówó ń wà ṣùgbọ́n nísìnyí rọ́là ń pọ̀ alówó lọ́dọ̀ àwọn bàbá ń lọ nígbà náà ṣùgbọ́n wàásì tí wọ́n gbọ́ pé ládá wà ń bẹ́ o ẹ máa ṣe báyìí òun mójútó tó ń ṣe so ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan àwọn tẹ́jọ ń gbénu ilé tó rí pé ọlọ́run bùkún ọ tún jù wọn lọ kò sí tó burú o lè sọ pé gbogbo tí ramadan ni ó fi parí pẹ̀lú ògbó ọlọ́run èyí tí wọ́n máa jẹ tí wọ́n fi máa sinu tí wọ́n fi máa jẹ sàárì ó máa gbé o ò ṣe ń torí tiwọn kì í ṣe bí kọ́ wá tún dẹ̀ta kọ́ wá ní ẹ tí ì bá ṣe pé èmi tọ́lọ́run fi kẹ́ wọn kódà ebi ọ̀gá pa sanbẹ̀sẹ̀ la nínú àwọn ẹ̀yìn ṣùgbọ́n gbà tí mo ro tọ́lọ́run ló ti máa gbé fún wọn ó lè gba lára nǹkan lọ́dọ̀ lọ bó o fún wọn wò kúkú ní ipe bí wọ́n jẹ bó o fún wọn ẹlòmíì ó sì bó o sì ṣe ọlọ́run ó gbọ̀nà míì ó ṣe fún wọn gbogbo tá a bá ṣe àṣẹ nítorí tọ́lọ́run subhanahu wa ta'ala ẹ jẹ́ ká dìyẹn náà ẹrù fún gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá fún nígbà láàyè rẹ̀ nínú oṣù rọmọdọ́n ọlọ́run jẹ́ rọmọdọ́n ó bá wa láyè o bákan náà àwọn èèyàn á máa rọmọdọ́n pé rọmọdán ló ń wọ́n yọ zaka o torí pé zakata tún yọ ní rọmọdán àdìpẹ̀lẹ̀ ládá ó tún bẹ fún lọ́nà tọ̀ bákan gbogbo àwa tí zaka wọnú dúkìá wa àǹfààní ńlá ó ní fún wa nínú oṣù ká gbìyànjú ká yọ bákan náà àánú nínú oṣù ká gbìyànjú ká sojú kòkòrò àánú ọra ọsàn mẹta okó méjì àpò mẹ́yọ̀kan lọwọ nígbà ti mú kan ó tún bọ́ sílé àlùwàlá ó tún lọ yọkan ó tún ṣé ká máa mọ̀ pé mẹta kò ní ìdíkọ̀ ọ̀sẹ̀ máa ṣèyún nínú oṣù Ramadan oṣù ọ̀rẹ́ ni kó tàbá ẹ̀ ẹ̀yin náà gbà wà ṣùgbọ́n bá a yóò tún máa fẹ́ gba tọwọ́ yín yóò fẹ́ gbà tí ẹ̀ yóò kó pamọ́ kódà àwọn míì ń bẹ tó ṣe wípé tó fi àpò ọbàjẹ́ mọ́ àpò òun <laughs> kórí kọfẹ́ yọ ọ̀ta <laughs> lójú àwọn èèyàn yọ padà bàjẹ́ mọ́ alápò náà ni má hun má wọnú oṣù Ramadan oṣù téèyàn máa ń ṣe tọrẹ àánú tí èèyàn ò sì ṣe ń ọba Allah subhanahu wa ta'ala sàn ọlọ́run Ramadan oṣù téèyàn máa ń sokun ẹbí pọ̀ oṣù téèyàn máa so okùn ẹbí pọ̀ òní kódà ní oṣù rọmọdọ́n àwọn èèyàn rẹ kan tó rí ti gbúrò ara yín ti pẹ́ èèyàn wà lọ ní oṣù rọmọdọ́n iṣẹ́ olóore tó ṣe òun ká so ẹbí pọ̀ ládàá bẹ́ẹ̀ èyí tó tún wá jẹ́nu rọmọdọ́nù àtìpèlé òun tún ni ládàá rẹ̀ bákan náà kásà tún ṣe láàrin àwọn èèyàn méjì tí aáwọ̀ bá ń bẹ láàrin wọn àti gbìyànjú ẹ gbìyànjú ẹ kò tẹ́ ṣe ẹjá lónú oṣù rọmọdọ́nù káfíṣà tún ṣe òun ní tó súnmọ́ ní kọ́lọ̀ ń kó kún wa oṣù Ramadan a máa ń ṣe àtúnṣe láàrin àwọn tí wọ́n ní gbólóhùn asọ̀ láàrin ara wọn kódà ẹni tí wọ́n náà rí pé wà tiẹ̀ gbólóhùn asọ̀ ń bẹ láàrin pé ọ̀rẹ́ mi já parí ìjà wa nínú oṣù Ramadan ni gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn ṣe olóore nínú oṣù Ramadan bákan náà ó ń bẹ nínú àwọn èèyàn tí wọ́n máa ń finú fídọ̀ pé nínú oṣù Ramadan àwọn ó ṣe umra torí pé umra nínú oṣù Ramadan ládàá rẹ̀ dáadáa tó pọ̀ ni bó tilẹ̀ jẹ́ pé ìjọba orílẹ̀-èdè Saudi àwọn ń sọ fún gbogbo èèyàn ní ìsìn pé tọ̀ umra Ramadan bẹ́ẹ̀ bá ṣe ń gbà míì náà tí èsì Ramadan ẹ̀ gbà dáadáa wọ́n ń sọ nígbà tó ti di pé umra Ramadan ó ti fẹ́ dàbí hajj níbi táwọn èèyàn máa pọ̀ dé so ìjọba Saudi wa ń sọ pé kò sí èyí tẹ́ ẹ ṣe náà tẹ́ ẹ gbà dáadáa ẹgbẹ́ ìwọ̀n bí èèyàn náà ni kó máa wá ti Ramadan torí pọ̀pọ̀lọpọ̀ èèyàn ló fẹ́ lọ sí ti Ramadan pàápàá jùlọ àwọn tí wọ́n máa pàtàkì ẹ̀ ìwọ́n tọ́lọ́run bá ṣe gbà láàyè fún yẹ̀yẹ̀ ẹrúsìn ọlọ́run kéèyàn ó gbìyànjú kéèyàn náà lọ torí pé múra ní Ramadan àwọn àǹfààní tó pọ̀ wà mẹ́ yàtọ̀ sí pé ó ṣe múra ó kírun tàràwì ní kàbà lẹ́yìn ìmáàmù Mákà lọ́tíkì ṣe mọ̀ pé tàràwì èèyàn kìí tún ṣe sọ gbálẹ̀ torí pé láwùjọ táwa wáyé bí màmú bá lóun ọkà kí ó pọ̀ jù gan ẹ̀kọ́ tọ̀sán àwọn àlékún ìmáàmù ẹ̀dàkùn o àti mọ́ká o tẹ́ bá ti Allahu akbar iná àtẹ̀yìnà ká Allahu akbar Kawthara Allahu akbar àfáàná bá ní ṣé bẹ́ẹ̀ ti fẹ́ nu láti náà gádùnkùn iná Allahu akbar so wọ́n bá ké bẹ́ẹ̀ ti fẹ́ sínú òun náà wà wọ́n bá yín ṣùgbọ́n nítọ̀hún kò sí ń tọ́jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ̀ bá ń rọ ó jókòó ni ó tiẹ̀ níbẹ̀ jókòó nígbà tó bá wọ ẹni tó ti darúgbó tí gbogbo ara rẹ̀ ti di funfun tí ò jókòó bó o jókòó gan o tó dìde àwọn àǹfààní yìí ó wà ń bẹ àǹfààní eléyìí nìkan kọ́ ń bọ̀ kítàrà wí ìtàn o tún lọ tàwáàfù àǹfààní ń pọ̀ lọ́pọ̀lọpọ̀ èèyàn fi máa sojú kòkòrò pé à ń fẹ́ lọ múra nínú Ramadan láti lọ bẹ̀ lọ tó látara nínú nǹkan tí sì máa ń rúyàn lójú òun náà ni wípé àmọ́ ìgbà wo ni oṣù àwẹ̀ ó parí ìgbà wo ni alifájàrí ẹ kí ló kọ rẹ jẹ oṣù rọmọdọ́nù parí ìyẹn ò síbẹ̀ ọba ti wà ní haram báyìí tọ́ba ti yọ báyìí tọ́ba ti wòkè báyìí iná kan ó ti tàn ó ti rí kò nídìí pé àṣìṣe ibẹ̀ náà ló ti rí pé ah tọ́ba ti wòkè òun iná gbogbo ibi téèyàn bá wà mọ́kà pátá ló ti rí náà dàgbà àárọ̀ ọ̀la a ìnìtúnu àwẹ̀ gbogbo òtúnú àwẹ̀ náà sì ní bọ́ bá pẹ́ ju òní bánu bá ti kásùn bá tán kò ní pẹ́ tẹ́ mọ̀ gbọ́ làwọn àgbà làwọn àgbà láàilẹ̀ àgbà ṣé ànílọ́lẹ́ ló kẹ́yẹ tó pẹ́ jù ẹ ti kírun tán òun kálukú ti padà lẹ̀ ṣùgbọ́n túmọ̀ sí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa sojú kòkòrò ó mọ́ra inú Ramadan fún ẹni tí Ọlọ́run bá sì gbà láàyè arísìkì la fi ń sọ wípé owó dáa ó sì wúlò fún ẹni tó bá fi ṣe tọ́lọ́n àmọ́ ṣèyàn lè mọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn tán kàn lówó lásán wọn ò wúlò fúnra wọn ìyẹn tàbí pé wọn ò wúlò fáwọn yẹn wọn ò wúlò fúnra wọn lọ́nà ẹ̀wọ̀ ẹbí wọn léèrè ẹ̀mélòó náà lọ ń múra náà lọ bẹ́lọ̀ ẹ̀mélòó náà lọ mọ́kà náà lọ bẹ́lọ̀ ẹ lọ́wọ́ àwọn ọmọ ìyàwó haúsá tọmọtọmọ tìyàwó tìyàwó ó kura wọn lọ múra nínú sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe gbẹ́bọ̀ tó rà ṣẹ́bọ̀ náà ń yìí ṣe tó pàdé kú ni lásìkò bá yìí tó ká mọ́ náà ni náà ń yìí so látara eléyìí bẹ́ẹ̀ bá ní tó bá ṣẹ́kù tọ́lọ́hún là á fi ṣe ìyún gan ló fi mọ̀pọ̀ gbádùn bá ṣe fún àwọn tó máa pàtàkì oṣù wọn a máa nínú àwọn iṣẹ́ àṣegbọrẹ ni téèyàn ti máa ń nípinnu pé pẹ̀lú òwú ọlọ́run lọ́dún yìí wọ́n ṣe ìtìkáfù ẹni tó bá tún wá lọ ń múra yóò tún ṣe ìtìkáfù nù kábà ẹ̀ tún wo àǹfààní tọ́pọ̀ nínú kábà gan-an ni ó ti ṣe ìtìkáfù ìkóra dúró ṣùgbọ́n ẹni tí ò lọ ń múra tó pé nàìjíríà náà ó lè ṣe ìtìkáfù nínú mọ́ṣáláṣí lẹ́sìn àṣẹ inú mọ́ṣáláṣí tí wọ́n bí ní èyí ó dùn mọ́sálásí èyí ò ní jáde kó mẹ́ èyí ó máa kírun èyí ó máa yan náfìlà èyí ó máa rántí ọlọ́run èyí ó máa tìláwà kùránì èyí ó máa bẹ lọ́run tí Ramadan tí ó fi dijọ́ ìjọ ọdún gbogbo eléyìí náà iṣẹ́ olóore ni o ọ̀kan náà àwọn ọmọ ẹ̀yà wa ó dàbẹ́ ní pé lẹ́sìn ni nínú ìtìkáàfù náà ló ti jáde láyé nínú ìtìkáàfù ẹ̀yẹ́ tó mọ̀ pé tí ọba sí ní ìtìkáàfù náà bí ó ṣe jáde láyé náà ó wá lè jẹ́ pé lórí ìrìn àjò gan ni ó wà tí ó jáde láyé báwọn anabi sallallahu alayhi wa sallam yìí sọ fún wa pé gbogbo tá a bá tán lé lórí báyìí náà ni wọ́n fi gbé wa dìde tá a bá gbẹ́ni ẹ̀dẹ́ ìjọba ìjọba kìá mú ó gbé dìde pẹ̀lú ìṣesẹ́ tó wà ní itikaf wọn ni wọ́n fi gbé dìde sèyàn túmọ̀ sí wípé àmọ́ tí ikú ọ̀kà wa mọ́ rí ẹ̀ ní tá a bá sì ń ṣe náà ní ikú ọ̀kà wa mọ́ kò sí ìtẹ̀yìn bá máa ń ṣe náà ní ikú ọ̀kà ọmọ rí ẹ̀ tó bá pa burú ni múra sí àmọ́ ẹni tí ikú ká mọ́lé ọtí àìmọye ẹni tí kú kámọ́lé aṣẹ́wó so nígbà tó jẹ́ pé tí ń ṣe náà nù so kọ́ lọ́wọ́n bá kó fẹ́ni kọ̀ọ̀kan wa níṣẹ́ ìrìṣẹ́ o ẹ̀yẹ rúsan ọlọ́run ìmọ̀ ẹjọ́kù níbi dábàá ti rántí ọlọ́run ní Ramadan ìdánilẹ́kọ̀ọ́ ni wáàsí ni tefsir ni gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa jẹ́ kéèyàn ó lékún nínú iṣẹ́ olóore nínú ládá nínú oṣù Ramadan ìyẹn rúsan ọlọ́run ó dọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa o ẹ jẹ́ ká tara ṣàṣà ká sì ní ìpinnu èyí tó mọ́yán lérí láti pàdé oṣù Ramadan abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ kó sí rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀yẹ rúsan ọlọ́run nínú tí èṣù tí máa gbé sí ọmọnìyàn lẹ́mí tí rọmọdọ́n bá ti wọlé ọ̀kan ní ìkó súsú èṣù a máa gbé ìkó súsú sí èèyàn lẹ́mí kó máa rẹ̀ yàn òròjú èṣù ó gbé sí èèyàn lẹ́mí ẹlòmí ò sínú tábà ìpẹ́tọ̀ ẹjá lọ kí tàràwí ẹ máa ń sọmọ ń bọ̀ tó bá ti fẹ̀yìn lélẹ̀ báyìí ni ó sùn yóò ní àṣẹ bí wọ́n ní tẹ́yàn bá gbáwẹ̀ téèyàn bá kí tàràwì gan kò ní kankan ṣe pẹ̀lú àwẹ̀ àwẹ̀ ní kókó tàràwì náà fìlà ni yóò lò dájọ́ òun kò ní sọ wípé òròjú ní bò ń jà ṣé ọfẹ́ fi tiẹ̀ wé ẹni tó gbà àwẹ̀ tó tún kí tàràwì ọjọ́ ra wọn àsọpọ̀ láwẹ̀ ṣùgbọ́n òun lè fira rẹ̀ wé ẹni tó ti ká sámú mọ́ tiẹ̀ ṣetán ti lúgọdẹ wá ẹ̀yìn ẹrú sìn ọlọ́run tó ń ti bọ́ ṣe dèmálẹ̀ nú rọmọdán yóò mọ taari súsú sí wa lẹ́mìí mùsùlùmí tọrọ báyé ní téèyàn gbúdọ̀ gbèsè mi ni pé ṣèbóṣù Ramadan ni ṣèbóṣù kàyìn náà ni àrùn mọ́ bọ́bá rẹ̀ yìí yóò tún dìde ṣèbóṣù kàyìn náà ni ní téèyàn ò ní lẹ́mìí nù sùmọ́tọ̀ ọba ti ní lẹ́mìí bẹ́ẹ̀ ṣètọ́ ni ó jẹ́ kọ́ ọmọ rí oṣù kan bí ọdún kan ah bínábílà mẹ́wàá mọ́ka ah kò yí sí kíní kankan bẹ́ẹ̀ sì ni tó bá kí ìṣá ìtàn lọ́jọ́ lásán tó bá dó wájú mọ́sáàsì ó lè rojọ́ dàgọ́ méjìlá wájú mọ́sáàsì lórí ìnàró gan ni tí ó máa ṣùgbọ́n tí Ramadan bá dé àti lè dúró kí tàràwí yóò rò ó lójú ẹ jẹ́ ká jìnà ká sì sá fún ṣaitan níbi gbogbo àwọn ìkósúsú àti ìkọ́lẹ̀ àti òròjú tẹ́sù lè fẹ́ máa gbé sí wa lẹ́mìí tí Ramadan bá dé ká wá sọ lọ́dọ̀ Ọlọ́run ká sì lésù jìnà nínú èròǹgbà wa Ọlọ́run má jẹ́ kí nípinnu iṣẹ́ wa bákan náà nínú àwọn ọ̀nà tẹ́sù tún máa ń lò láti lè fẹ́ jíkẹ́lá dáwọ́ dínkù òun náà ni kó fi ẹ̀mí àṣejù sí wa lẹ́mí nínú oṣù Ramadan kí lẹ́mí àṣejù òun náà ní pẹ́lú mi ń bẹ tásìkò sínú bá tó kì í ṣaago la fi mọ̀ pé ẹnu ti tó sí tóòrùn bá ti wọ̀ ẹnu ti tó sí tá a bá kíyè sásìkò ń wọ̀ gan ní ìsinyìí ẹni tó bá ní aago méje lòun ó dùn ó dà ti wọ̀ tipẹ́ láti ọwọ́ apẹ́jù àìrú ẹ̀rí six forty aago mẹ́fà ọkọjá ọgbọ̀n ìṣẹ́jú àbí mẹ́tàlélọ́gbọ̀n àbí ọgbẹ́ ogójì ìṣẹ́jú òun ó ti wọ̀ ọlọ́run sì máa ń mọ̀ sí lẹ́dẹ̀ bẹ́ẹ̀ fún wa ni nítorí Ramadan òru ọ̀sán òkúrú òru ogun sòtí Ramadan bá wá dé wọ́n wá ní àáfà òun ti wọ six forty òun ti wọ̀ pé kí ni jẹ́ bẹ́ẹ̀ àwẹ̀ haúsá kọ́lẹ̀ mi ń gbà gbáàgó méjì àbọ̀lù mi ò dé sínú pé kí ló dé haúsá wọn yánu haúsá haúsá haúsá ìgbà wẹ jẹkújẹ pọ̀ wọn máa pọn pọn ah, òun ló máa jẹ kí àwọn tètè lọ sínú iyún ọ̀sọ́ pọ̀ ọgbà lára kàkà tóòrùn bá ti wọ̀ anábì ní bóòrùn bá ti wọ̀ ó sínú o ó sínú o wọ́n ti kọ́pọ̀ ó ti sínú lọ́dọ̀ náà ìwọ lọmọ tó ń bọ̀ tó ti jà tóòrùn bá ti lè wọ̀ wọ́n ti pa ìwé gbogbo ẹ tó ń gbà wẹ̀dẹ̀ nígbà nàbí sàṣálà ń lè sọ ṣùgbọ́n lọ́wọ́ àmọ́ tó mú ọ tó wọ̀ lọ jẹun jẹ sọ àwọn àṣejù tẹlomi mọ tẹsù ó gbèsè ẹlòmíì nù nìyẹn ẹlòmíì ń bẹ nínú àwẹ̀ Ramadan yóò lòun ò ní wẹ̀ yóò nítorí pé ti ń jẹ́ àwẹ̀ àìwẹ̀ ní ń jẹ́ àwẹ̀ gbèdéyàn <laughs> bá ti wẹ̀ àwẹ̀ bàjẹ́ rárá o gbogbo àwọn àṣejù wọ̀nyí èso ò máa gbèsè mi àwọn èèyàn gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú ká jìnà sáṣejù gbogbo àwọn àṣejù tó lè máa dín ládàá wa kù ó pọ̀ ọjọ́ ti lọ ni tá a bá ń wọnú Ramadan a máa ṣàlàyé gba àwọn àṣejù táwọn èèyàn máa ń ṣe nínú oṣù Ramadan bákan náà ẹlòmíì a máa sọ wípé kí ló ń fẹ́ fi sàárì ṣe pé ní àbá ti ń jẹ sàárì kì í sàwẹ̀ nù ebó ń jẹ àárọ̀ náà lèyàn jẹun àti ní mùsùlùmí tó sọ bẹ́ẹ̀ òun yẹn jẹ sàárì nítorí téèyàn bá fẹ́ gbààwẹ̀ gidi kó má jẹ sàárì ìwọ lọ mọ àwẹ̀ ní àbánabi arábìnrin ẹ máa jẹ sàárì torí pálùbáríkà wà ń bi kéèyàn máa jẹ sàárì kódà bó so mi ṣùgbọ́n ẹlòmí ọ̀rìn gbà àti ẹ̀ tí lè jí yẹn mọ́ ní ọ̀la òun ò ní ìwọ̀n ìjẹ sáré ṣètọ́nù ti mọ̀ pé láàdá wà ń bi sáré kò wá ní jẹ́ òsè kí láàdá rẹ̀ sá lè dínkù níbi àṣejù tó ń ṣe bákan náà àwọn èèyàn máa ṣàṣejù níbi nǹkan jíjẹ àti nǹkan múmu nínú oṣù Ramadan tẹ́lẹ̀mí bá fẹ́ sínú subhanallah ọ̀tọ̀ ní mẹ́mẹ́ ọ̀tọ̀ làkàrí ilépo tòlóróró wọn ò tó kalẹ̀ ọ̀tọ̀ ní súyà o kò kalẹ̀ bẹ̀ sèré balangu gbogbo ẹ̀ wọn tó kalẹ̀ tí ó pọ̀ yóò tún wá mú ẹ̀kọ́ gbóná custard yóò ah mélòó ló fẹ́ jẹ tó bá ti wá kò ní ilé lọ kásámú tó gbé ibi tó wà ń ẹ̀yìn tẹ́ ẹ lọ kásámú ẹ̀ tún gbà kò ní lè dìde lẹ̀ mọ́ lórí oúnjẹ tó ti ara ẹ̀ lé mọ́ láà ẹ jẹ́ ká kíyèsára gbogbo àwọn nǹkan yẹn èṣù ti lúgọ síbẹ̀ kò ní lè jí o lè lọ kásámù pẹ̀lú nǹkan tó jẹun ìtọ́tọ́ jẹ ìtọ́lẹ̀tọ́ ni ṣùgbọ́n ó ti ṣàṣejù níbi oúnjẹun ẹlòmíì bá fẹ́ sinú látara bóńgbẹ́ ṣe gbẹ́ yóò wá kẹnu bomi ó lè bomi àgé kẹnu nígbà ọba ti mú méjù kò ní gbádùn ara rẹ̀ mọ́ àjẹjù oúnjẹ ó lè dá àárẹ̀ sí ìyànlá bẹ́ẹ̀ yẹn bá ní bébí ṣe pààyàn náà àwẹ̀ lèyìn ó sì máa jẹun ọwọ́ parí àwẹ̀ àárẹ̀ ó sì ọ́ oúnjẹ sahur oúnjẹ sàárì kì í ṣe bó ṣe pọ̀ sí ní ṣe dóòlà tẹ́lẹ̀ mẹ́fà jẹ sàrí báyìí ìyẹn èèyàn mẹ́fà onìkan nípa kóhun tó tó jẹ́ ó tún dalẹ̀ yóò wà mọ́ tí wọ́n bá ti lè dẹ́ tán báyìí tó bá fẹ̀yìntì báyìí kò ní ká sùn yóò sùn lọ. gbogbo àwọn nǹkan ẹja kíyèsí èṣù ti dúró bẹ́ẹ̀ torí pé tùmọ̀ kí tó ti jẹ púpọ̀ yẹn ò ní lè dìde lọ ká sùn ibẹ̀ ni ó sùn lọ sí nígbà tí ó bá tó pọ́n ó ká sùn bá òun ó ti yọ àsùbà ìjọ yẹn ti lọ mọ́ lọ́nu. so gbogbo àwọn ibi kéékèèké òun ẹja kíyèsára ibẹ̀ lè sóòtún lọ dúró sí torí pé o ti rí i pé kò sọgbọ́n tó lè dá agbáwẹ̀ ṣùgbọ́n bí ládàá àwẹ̀ wọn ó ṣe tún máa dínkù èso ó tún máa roko ẹ̀ ẹ jẹ́ ká kí ìsara ọlọ́mọdé kì í ṣòro ayé lẹ́yìn inú ìjọsìn wa o ẹ̀rú sin ọlọ́run ẹ jẹ́ ká ṣe gbọ́n tá a ṣe níwọ̀ntúnwọ̀nsì níbàámu ìlànà àtọ́lọ́run àti sunnah anabi sallallahu alayhi wa sallam torí pé ọlọ́run ọba nífẹ̀ẹ́ ògbẹ́ni tí bá ń ṣe nǹkan rẹ̀ lérí ìwọ̀ntúnwọ̀nsì ibadallah ẹ̀yẹ̀rú sin ọlọ́run udhkurullaha yadhkurukum ẹ̀já máa rántí ọlọ́run ní gbogbo ó máa rántí wa wáṣukúrú wà lá ní àmì ìyẹn sídìkùn ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí ìdẹ̀ra tí bá ń ṣe fún wa ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò máa ṣàlékún ìdẹ̀ra náà tó dúpẹ́ nínú ẹ̀kọ́ Islam tó o bá kan ẹlòmíì tí ìdẹ̀ra bá ìnira kan bá ń bẹ lára rẹ̀ ànábì ní tó o bá ti rí kó o dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé mo dúpẹ́ tó o la èmi níbi àdánwò tó fi kẹ́ni yìí o bẹ́ẹ̀ yẹn bá kan ẹlòmíì ẹ̀rọ ọlọ́run báyìí ah àdánwò ńlá yìí ọlọ́run fi kẹ́ ní báyìí so gbogbo gbà làwọn èèyàn máa ń rọra wọn wá sírú àwọn àyè báyìí fún ìrànlọ́wọ́ ní wọ́n máa ń yà lẹ́nu gbà mí pítọ̀ àwọn èèyàn ráwọn tán ló lọ́ kó lọ́